ojú wọn rẹ ló mọ wa lónìí ó mọ wa sí rẹ ó mọ wa sáyọ̀ mọ wa sí ìdùnnú mọ wa sí ìfọkànbalẹ̀ kódà mọ wa sóhun gbogbo tá a fẹ́ lọ́wọ́ Elédùmarè lónìí yìí ìjáde àti ìwọlé wa lágbára ṣe Èdùmarè kò ní mẹ́kún dání bẹ́ẹ̀ ni kò ní mọ̀ ṣe dání bàbá wo tá a gbé lọ tá a gbé bọ̀ òní gangan lọ́jọ́ tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá. No ọdún twenty twenty three mm-hmm. bó bá máa fi di ọ̀la a ti wà nínú oṣù kejìlá ẹ gbọ́ ìgbà wo la wọnú ọdún yìí náà mm-hmm. ìgbà wo la ṣèdìbò ìyẹn lóṣù kejì àtoṣù kẹta tá a ti wá wọ oṣù tó parí ọdún ọpẹ́ ní fẹlẹtùmarè pé oṣù èmi àti yín láyọ̀ àtàlàáfíà lágbára lọ ìwọ̀nba oṣù ẹyẹ kan so tó wá kù kọ́dún yìí ó parí ẹ a ò ní sáré wàrà wa lágbára ṣé Èdùmàrè ibà méjì ò ní wọlé ti gbogbo wa gbogbo ẹ̀yin olólùfẹ́ yín tẹ́ ń wò wá lójú òpó Facebook ketekete báyìí adúpẹ́ lọ́wọ́ yín o ẹ má ẹ wá bá wa pín lógún kẹ bá wa pín lọ́gbọ̀n èyí túmọ̀ sí pé kẹ lọ fi kéde wípé a tún ti dé láàárọ̀ níyẹn ẹ mọ̀ bá ti máa ń ṣe lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV wípé àágbé tànálẹ̀ àátúgbé tuntun òní àátúgbé wọ̀ ojoojúmọ́ la máa ń mú ìròyìn olójoojúmọ́ tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà là máa mú wá bákan náà tá a máa lọ sórí pápá láti lọ gbọ́ àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lóríṣiríṣi tá a máa gbọ́ lápọ̀ ọ̀dọ̀ ti fẹ́lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa adúgbò ìpẹ́ òkun lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wọ́n wà lójú òpó ti YouTube náà ti bàbá gbàgede ìmọ̀ TV adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà lórí ojú òpó ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń lù wá lọ́gbọ́ ẹnu ẹ̀yin tẹ́ ń gbé ìpolówó ọjà wá ẹ̀yin tẹ́ ń pè wá síbi ayẹyẹ yín àdúpẹ́ o hmm. àyè sì ṣí sílẹ̀ fẹ́yìn tó kù náà láti pè wá sórí ẹ̀rọ ọbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí yé olùsọlá ìsọlá ló kọ tèmi yìí nẹ́kàn ló kọ bàbá mi olómi ọgbọ́n ló sọ wípé ẹ̀ka àrò ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀wọ̀n ẹ̀kọ́ fìdílé ká tó jẹ́ jẹ̀gbá pètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ ní ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ alihamdulilayi rọ́bì alamin ògo ni fọlọ́run lókè ọ̀run èní ní ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá ẹ̀rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ òjò pẹ̀lọ́ ọ̀pọ̀ ọ̀làjọ bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n ní wákàtí òwòye a kò rí wọn mọ́ kì í ṣe pa fi yọ̀ wọ́n a fi ń mm. gborúkọ lọ́rùn ga oṣù kejìlá tá a máa ń wò níwájú yìí láyọ̀ àti àlàáfíà làjọ máa wọ bẹ̀ kódà ọdún tuntun tá à ń wò lọ́nà yìí wọ́n ní fi ẹnikẹ́ni ṣe àwátì ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ọdẹ òdùnbí àjùrẹ́bí ẹ ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV àti ṣetán láti máa mú àwọn ìròyìn yẹn wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa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 lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé kakẹ́sọ̀ ròde ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn John Ennom mà ti sọ̀rọ̀ kan nípa ọjọ́ iwájú akọ́nimọ̀gbá Jose Peseiro nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè nàìjíríà ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ ẹnìkan tó jẹ́ eh, akọ́nimọ̀gbá fìdíyẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Maduka ló ti sọ di mímọ̀ wípé ẹ̀wọ̀ àṣeyọrí làwọn lè lọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn fẹ́ gbá lónìí bákan náà ló sọ ìdí pàtàkì tí Ashley Proctor tí kò fi láǹfààní láti yọjú síbi ìpàgọ́ wọn bákan náà ìròyìn sọ di mímọ̀ wípé ẹ wò ó wọ́n ti sọ fún Messi pé kó gbàgbé o ó ṣeéṣe kó má lè fẹ̀yìntì mọ́ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wípé kó máa gbá bọ́ọ̀lù lọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní tàbádé lórí gbẹwúrò sójú ikọ̀ agbábọ́ọ̀lù Lens lánàá kí ló ṣe jẹ́ àmì ayò wo ló yọrí sí ẹ̀ máa láǹfààní láti gbọ́ Champions League a sọ fún yín lánàá nípa àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ni wọ́n ti yanyan sí ìpele tó kàn ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù mìíràn ti darapọ̀ mọ́ wọn kí lórúkọ àwọn agbábọ́ọ̀lù tó darapọ̀ mọ́ wọn láti yanyan sí ìpele tó kàn máa láǹfààní láti gbọ́ lédi ni o Man U kí ló dé báyìí kí ló dé nǹkan màrún fẹ́ rọgbọmọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Andre Onana ṣó ti fẹ́ gbàbòdè fún Manchester United ní bá a bá já kúrò uefa champions league èmi ní kẹ́ di ẹrù ẹ̀bí náà lé lórí o ta ló ń sọ eléyìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ òní jude bellingham ó ti ṣe bẹ́ẹ̀ ó tún tẹ̀síwájú ó ti gbá góòlù mẹ́ẹ̀ẹ́dógún wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ẹ wò ó mo sọ fún yín ṣáájú pé kò tíì tẹsẹ̀ dúró hmm, ó sì ń ṣe bẹ́ẹ̀ ó sì fẹ́ máa dábìí ẹdun rọ̀ bí òwe lọ victor osimhen wọ́n gbàdá gbé wọlé lánàá báwo ló ṣe rí ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa láǹfààní láti dáadáa tàbá dé orí pápá BGI TV ẹ jẹ́ kí n fi gígùn olómi ọgbọ́n ọ̀dọ́wọ́ ẹ̀. ẹ̀tọ́ láàárọ̀ níyì àwọn ìròyìn tó bá ẹ̀mí jáde wá láàárọ̀ ní láwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa eléyìí tí a máa ìgbẹ́yìn àti sójú ìwòran yín òun náà ló ti dé yìí o nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyì tá ò bá gbàgbé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bó ti kọ̀wé ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wípé tó ń rawọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú wọn pé kí wọ́n jọ jókòó àjọsọyípọ̀ nígbà tóun ó bá fi gbé ètò ìṣúná ti tọdún 2024 wá nígbà o wọ́n ti jọ jókòó rẹ̀ wọ́n ti ti jọ gbé e wá lánàá òde òní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá mẹ́rin tinubu ó mà ti ń pè ó fún àwọn aṣojúṣòfin kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tọwọ́ bọ ètò ìṣúná ti tọdún 2024 eléyìí tí yóò ná tó tírílíọ̀nù mẹ́ta ó dín ní ọgbọ̀n ó tún wá lé márùn ìyẹn twenty seven point five trillion naira òun mà ni wọ́n ní kí wọ́n tọwọ́ bọ̀ o tí wọ́n máa fi ṣètò ìṣúná ti tọdún twenty twenty four bí mo ṣe kúrò ńbẹ̀ ó dínú ìwé ìròyìn punch láàárọ̀ níyì ìpínlẹ̀ Plateau àwọn náà mà ti ní ọlọ́pàá tiwọn ò ń bá a ṣe ní àwọn àmọ̀tẹ́kùn lápá ti tọ̀dọ̀ wá ń bì báyìí ìpínlẹ̀ Plateau ló ti ṣíṣọ lójú àwọn ọlọ́pàá tí wọ́n tó ọgọ́rùn-ún mẹ́fà níye ní ìpínlẹ̀ náà bí mo ṣe tún kú ọmọ ẹ̀ mo padà sínú ìwé ìròyìn eh, Vanguard láàárọ̀ níyì o wọ́n ti ní ẹjẹ́ gbóṣùbà kárí fún àwọn ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Benue bí wọ́n ṣe kọlu àwọn ibùdó kan níbi tí wọ́n ti ń ṣe pàṣípààrọ̀ nǹkan jẹ ògùn olóró àti bí wọ́n ibi tí wọ́n ti ń tàbọn pẹ̀lú bí wọ́n tún ṣe rọ́wọ́ tó àwọn adigunjalè pẹ̀lú àwọn tí ń ṣoṣólẹ̀ ní ìpínlẹ̀ náà nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà arákùnrin kan màdé o ó ti wá àjọ NDLEA ìyan àjọ tí ń gbógun ti mímu ògùn olóró tàbí lílo ògùn olóró lọ́nà ẹ̀tọ́ òun ni wọ́n ti wọ́ ọ lọ sílé ẹjọ́ báyìí látàrí títí mú àtìmọ́lé nínú akóló wọn fódìndì ọjọ́ mẹ́rìndínní ọgọ́ta láì tí ẹ̀ gbé lọ sílé ẹjọ́ ló bá ń béèrè ọgọ́rùn-ún mílíọ̀nù náírà lọ́wọ́ wọn nínú ìwé ìròyìn Vanguard yẹn náà bákan náà ìbẹ̀rù bójó ó mà ti dé bá àwọn òbí o eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí àwọn agùnbánirọ̀ ọ̀yàn ọ̀wọ́n ọmọ wọn tí wọ́n jí wọn gbé lọ́jọ́ kìíní àná níbẹ̀ ló ti ń dúnkokò owó ìtúsílẹ̀ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn ọmọ ti ń dúnkokò ẹ̀ mọ́ wọn o bí mo ṣe kúrò ń bẹ́ẹ̀ kélédùmarè ó ṣàánú o lánà òde òní yìí ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ ìmọ̀wọ̀ ìlú ó wọ ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ lábẹ́òkúta ní agbègbè kan tí ó jẹ́ ìkóríta NNPC ní Kútọ̀ lórí afárá ọlọ́kọ̀ eléyìí tí ń bẹ ń bẹ òun mà ní àwọn adigunjalè wọ́n ṣèkọlù sí ẹni tó jẹ́ adarí àgbà ní ọ́fíìsì tó ń rí sí ètò òṣùná sí gómìnà ìpínlẹ̀ Ògùn ni wọ́n bá kọlù o tí wọ́n sì gba òbítíbitì owó náírà tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ̀ hmm. bí wọ́n ṣe gbà lọ lọ́wọ́ rẹ̀ ni wọ́n bá yìnbọn lù ó eléru bá sungi o inú ìwé ìròyìn Vanguard òun náà ni ìyẹn náà ti jáde láàárọ̀ ní nínú ìwé ìròyìn Platform Times ilé tí màmá amúkó tó di wípé a lọ sí òkè lọ́wọ́n ilé ìgbìmọ̀ aṣojú ìṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n mà ti bẹ̀rẹ̀ sí ní bójú wo àwọn ìwé àbádòfin kọ̀ọ̀kan lọ́nà àti tún ọjọ́ orí eléyìí tí àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n yóò máa fẹ̀yìntì àti àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ wọ́n mà ti ń gbèrò àti túnṣe o láti fẹnukò sí ọdún mélòó ó di inú ìwé ìròyìn Platform Times láàárọ̀ ní tá a bá lọ sókè lọ́wọ́n tá a lọ kóná mọ́ ohun tá a ń tà tá a padà dé a gbàbẹ̀ gba pápá orí pápá tá a bá gborí pápá a ṣẹ̀wá padà sínú pápá ìròyìn ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV ẹ̀ má kúrò ń bẹ̀ ẹ̀ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá à ń lọ kábọ̀. káàbọ̀ sórí abala tá a pè ní látòrí pápá BGI TV àlóhùn méjì tá a máa ń ṣe lápá bí ìròyìn eré ìdárayá la máa mú wá sí ti gbòyìn láti máa gbé yín dúràbàyè ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mọ́nọ́mọ́ tànà òun oníjọ tèní ò tèní oníjọ tànà torí pé àtúnkí wọn dé bìbà láàárọ̀ òní tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tí wọ́n jẹ́ tuntun ojú ni mí ò mì kí ṣe àìmọ̀ fún lóko àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọn á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ tèmi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí Baba débìtà dídò ìfẹlẹ sports làwọn èèyàn pè mí ọ̀yá aláìdé ìnàpẹ̀ni láìfi ọ̀fà pọ̀lọ̀pọ̀lọ̀ pé ju ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn èèyàn wá sí etí ìgbọ̀nyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ má gbàgbé o bẹ́ẹ̀ sì gbàgbé eré ìdárayá ṣíṣe eré ìdárayá lóòrèkóòrè a máa ṣe àgọ́ ara yín láǹfààní tí ẹ̀yin gan mọ̀ fúnra lára ó yá ẹ jẹ́ ká tibẹ̀ gbà lọ sí orí pápá BGI TV lẹ́kùnrẹ́rẹ́ nípa ti àwọn ìròyìn tí wọ́n ti bá wa sóde ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé ẹ mọ̀ pé ọ̀rọ̀ awuyewuye ló ti ń lọ lórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Super Eagles ìyẹn Ose Pesero wípé ṣó máa lọ àbí kò ní lọ àti wípé gbogbo bó ṣe ń ṣe lásìkò yìí kò tí àwọn ọmọ orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kò tẹ́ wọn lọ́rùn eléyìí ló mú kí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá dá sí ọ̀rọ̀ náà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ John eno ó ti wá sọ ọ́ di mímọ̀ pé gbogbo ìpinnu tí a bá máa ṣe lórí ose pẹ̀sẹ́rò ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó wá lẹ́yìn ìdíje ilẹ̀ adúláwọ̀ ní AFCON tí yóò máa wáyé lórílẹ̀‐èdè Ivory Coast ó sọ eléyìí sí iwájú nígbà tó sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà nff nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀ nígbà tó ń ṣe ìsàmìsí ọgọ́rùn-ún ọjọ́ tó lò ní ọ́fíìsì rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ wò ó mo mọ̀ wípé gbogbo nǹkan kò ṣe dáadáa kò ṣẹnu fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles lábẹ́ ìṣàkóso Jose Peseiro ṣùgbọ́n lọ́wọ́ yìí òun ò fẹ́ gbọ́n kankan gbogbo ìpinnu tá a bá máa ṣe ẹ kí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ èyí tí yóò máa wáyé ní orílẹ̀-èdè Ivory Coast eléyìí ni ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà ló sọ fún àwọn tọ́rọ̀ kàn lórí pé wọ́n fẹ́ yọ òsè tẹ̀sẹ̀rò ọ̀yá ẹ jẹ́ ká tún sọ di mímọ̀ fún yín wípé ẹ̀jẹ̀ jẹ́ mọ̀ wípé ẹni tó jẹ́ akọ́nìmọ̀gbà fìdí ẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Justin Madugu ló ti sọ di mímọ̀ wípé ó nídìí pàtàkì tí òun kò ṣe fi ìwé pe agbábọ́ọ̀lù obìnrin ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ashley Bumpter láti wá kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí Super Falcons yóò máa kojú orílẹ̀ Boulevard ní ìlú Àbújá ó wá sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù obìnrin yìí ó ti ní ìfarapa tó pọ̀ lọ́pọ̀ ìgbà àwọn sì fẹ́ jẹ́ kó sinmi dáadáa kí ìfarapa yẹn kó lè jìnnà àti wípé àwọn ò lè kúrò pátápátá ó sì wà pẹ̀lú àwọn nínú ẹ̀mí tí ara ẹ̀ bá yá tí ìfarapa náà bá jìnnà kí ló dé táwọn ò ṣe ní fìwé pín padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù eh, Super Falcons bákan náà ló mẹ́nuba ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí wípé ẹ wò ó àṣeyọrí là ń lé lọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tá a fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Cape Verde lẹ́ni ní pápá ìṣeré Moshood Abiola ti ìlú Àbújá ẹ jẹ́ ká wò ó bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa lọ lẹ́ni bó bá ṣe jẹ́ a máa fi tò yín létí lọ́la ẹ̀yà ẹ jẹ́ ká ṣe pápápá ẹ ká bọ́ sí ilẹ̀ òkèrè kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ òkèrè ẹ jẹ́ kí sáré mú ilé ìwá fún yín lónìí bí já ń pé àjọ UEFA tí wọ́n rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n ti sọ di mímọ̀ wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń jókòó ti ẹ̀rọ VAR ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti dájókòó wípé kò ní láǹfààní láti kópa níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ pamọ́ kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí wọ́n ní ẹni yìí òun ló lọ ṣe màdàrú ní láàrin ikọ̀ agbábọ́ọ̀lù PSG àti ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle tí wọ́n fi fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG ní abala goliwomi kí n gbà sí ọ èyí tí irúfẹ́ bọ́ọ̀lù bẹ́ẹ̀ tó fi máa yọrí sí penalty ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ di mímọ̀ pé ó yẹ kó kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan lánàá ṣùgbọ́n látàrí àṣìṣe tó ṣe yìí wọ́n ní kó lọ ṣe kí ni kó lọ rọ́kúnlé fún ìgbà díẹ̀ ìyẹn jẹ́ bó ṣe jẹ́ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje UEFA Champions League àti ìgbìmọ̀ rẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Messi kí ló ṣẹlẹ̀ sí Messi kì í ṣe fún ti kókè dẹ̀ ń ṣe fún ti àrùn ẹnìkan tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Argentina náà ló ti sọ di mímọ̀ wípé Messi yìí àhóhùn àwọn òun á dẹ̀ rọ̀ kí Messi máa ṣe bẹ́ẹ̀ kó máa gbá bọ́ọ̀lù lọ títí láéláé títí dìgbà tí eyín yóò fi ṣe kí ni <laughs> yóò fi di nǹkan míì lẹ́nu rẹ̀ ó sọ ilé ìdí mímọ̀ wípé Messi ò tí ì fi ìdí ẹ̀ múlẹ̀ ọjọ́ pàtó tóun yóò ṣe bẹ́ẹ̀ tí òun yóò fi àdàgbà ìtòrọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó sọ di mímọ̀ sí iwájú pé Messi ẹni ọdún mẹ́rìndínlógójì thirty six years ló sì ń ṣe bẹ́ẹ̀ ló sì ń dá bí ẹdun bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Inter Miami bákan náà ó sì ń ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina eléyìí ló fi sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dédò yìí gẹ́gẹ́ bí mo ti ṣe jẹ́ akọ́nìmọ̀pá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina Scaloni wá sọ di mímọ̀ pé Messi kó má ṣe bẹ́ẹ̀ kó má fẹ̀yìntì lásìkò yìí o torí àwọn sì ń jẹ́ dodo rẹ̀ lórílẹ̀-èdè Argentina má gbàgbé pé Messi yìí ló gba ife ẹ̀yẹ àgbáyé ní ọdún tó kọjá ní orílẹ̀-èdè Qatar ó tún gba àmì ẹ̀yẹ mẹ́jọ èyí tí wọ́n pè ní pàlọ́ndìyàn yẹn jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Messi ẹ ká lọ sí ọ̀dọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù <laughs> Real Madrid ó ṣẹlẹ̀ lánàá wọ́n fà á ó tóra wọn ṣùgbọ́n mípọ̀ ju ọkà lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù eh, Real Madrid ti ṣe bẹ́ẹ̀ ti gbo ewúro sí wọn lójú àmì ayò mẹ́rin sí méjì ni wọ́n fi gbà yẹ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Napoli Jude Bellingham hmm, ọmọ ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ yìí òun ni ó ń dábí ẹni ọ̀rọ̀ bí òwe o fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó tún mi àwọn lánàá ó wá jẹ́ àmì mẹ́ẹ̀ẹ́dógún ti ju Bellingham tó ti ṣe bẹ́ẹ̀ eh, góòlù mẹ́ẹ̀ẹ́dógún tó ti gbá wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹ má gbàgbé pé àwọn àkọsílẹ̀ kan ló ti parẹ́ sẹ́yìn sẹ́yìn ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ó ti ṣe wà lára agbábọ́ọ̀lù yìí ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lánàá bákan náà ẹ má gbàgbé wípé Victor Osimhen wọ́n padà gbé wọlé o ṣùgbọ́n kódà ó gbá góòlù kan wọlé ṣùgbọ́n wọn kò ka góòlù yẹn wọ́n ni ó wà ní offside ni wọ́n fi gbégi lé góòlù yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ pé ó tẹ̀ láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ àwọn Manchester United hey nǹkan rọgbọ mọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó kàn báyìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ní ṣé wọ́n lè ná Bayern Munich báyìí ẹ má ni wọ́n wà nínú ìsọ̀rí wọn pẹ̀lú àmì mẹ́rin ṣùgbọ́n lánàá ni ìyà yẹn tún fi peléke sí láti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ṣó ṣe ṣe kí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United kí wọ́n pèrègèdè fún ìpele tó kàn níbi ìdíje UEFA Champions League ẹni tó wá jẹ́ akọ́nimọ̀ọ́gbà wọn ìyẹn Eric ten Hag ló ti wá sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó ẹ má di ẹrù ẹ̀bi lé ẹnikẹ́ni lórí tí a bá kùnà láti pèrègèdè fún ìpele tó nínú ìdíje UEFA Champions League ó sọ gbogbo eléyìí wípé lótìtọ́ àti lódodo ìsàlẹ̀ pátápátá la wà ní group G lẹ́yìn tí agbá omi ayò mẹ́ta ni ní pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray ní àná òde yìí ẹ wò ó ibi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni àṣìṣe ti pọ̀ lọ́tún lọ́sì láti ọwọ́ ẹni tí ń ṣe aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yẹn Andrew Onana góòlù méjì àkọ́kọ́ tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United jẹ lánàá òun ló ṣe okùnfà àṣìṣe rẹ̀ òun ló ṣe okùnfà bí ó ṣe wọlé bákan náà Erik ten di mímọ̀ pé lásìkò yìí àdàbí àkànṣe iṣẹ́ kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ torí náà tá a bá já kúrò mm, ẹ má di ẹrù ẹ̀bi lé àwọn agbábọ́ọ̀lù mi èmi gangan ni màá fi orí ko ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín gẹ́gẹ́ bí mo ti ṣe máa ká díẹ̀ lẹ̀ lénìí wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààyè mẹ́rin ló sì ṣí sílẹ̀ fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rin tí wọ́n bá jáwé olúborí wọ́n lọ pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù méjìlá tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yanyan sí ìpele tó kàn níbi ìdíje UEFA Champions League ìyẹn round of sixteen ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àná ọjọ́rú ni mo kọ́kọ́ sọ fún yín wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Real Sociedad RB Leipzig Real Madrid Inter Milan Bayern Munich Barcelona Lazio Atletico Madrid àti Borussia Dortmund ni wọ́n ti gbàyè sílẹ̀ níbi ìpele tó kàn ìyẹn round of sixteen nínú ìdíje UEFA Champions League àná òde yìí ni ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù PSV darapọ̀ mọ́ wọn láti gbàyè àyè tiwọn náà sílẹ̀ níbi ìpele tó kàn ìyẹn round of sixteen ti UEFA Champions League eléyìí ló wáyé lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n parí sí ipò kíní nínú group B tí wọ́n wà lẹ́yìn tí wọ́n kó bẹ́rẹ̀ ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Lens lánàá ní pápá ìṣeré Emirates Stadium bákan náà ní PSV ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n wá láti ọwọ́ ẹ̀yìn nígbà tí wọ́n ti jẹ góòlù méjì sílẹ̀ wọ́n wá láti ọwọ́ ẹ̀yìn láti jáwé olúborí nígbà tí wọ́n gbowó rò sójú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla méjì eléyìí lápapọ̀ ni wọ́n fi sọ di mímọ̀ pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù um, méjìlá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti yanyan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ̀wé rẹ̀ ó yá kí n tó máa lọ pátápátá ẹ jẹ́ kí n sáré fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bí wọ́n ti ṣe wáyé lánàá bẹ́yìn ò bá láǹfààní láti rí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wò ẹ má mikàn ẹ má fòyà torí náà la ṣe wà ń bí láti máa fún yín bí àwọn èsì náà ti ṣe jáde lánàá ó yá àti Manchester United mẹ́tamẹ́ta ni wọ́n gbá lánàá Sevilla wọ́n gbélé fọ̀rọ̀ nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù PSV náà mọ́lé lórílẹ̀ orílẹ̀-èdè Spain Arsenal wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fakọyọ o wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Lens pátápátá ní o six zero ló padà yọrí sí Bayern Munich àti Copenhagen fún ìgbà àkọ́kọ́ hmm, wọ́n já pọ́ìntì wálẹ̀ láti apá ọ̀dọ̀ tiwọn àmì òdòdó ni wọ́n gbà pẹ̀lú Copenhagen Benfica àti Inter wọ́n gba àmì ayò mẹ́ta mẹ́ta ìyẹn náà yọrí sí apá abẹ̀yẹn Braga àti Union Berlin ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n jọta lánàá Real Madrid àti Napoli three four two àmì ayò mẹ́rin sí méjì ni wọ́n fi parí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn èyí tó wá gbẹ̀yìn tó wáyé lánàá níbi ìdíje UEFA Champions League òun náà ni láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Real Sociedad àti Salzburg odoodo ni wọ́n gbá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ wò ó lẹ́ni náà a máa tẹ̀síwájú ṣùgbọ́n ìdíje Europa League ló máa tẹ̀síwájú lẹ́ni títí dìgbà mìíràn tá a tún máa láǹfààní láti máa mú àkọ́tún ètò ìyẹn abala tá a pè ní látòrí pápá BGI TV wá sí etí ìgbọ̀nyín àwa aláwọ̀ máa ṣe kan nǹkan ò ní ṣe wá ọ bákan náà má gbàgbé láti máa ṣeré ìdárayá lóòrèkóòrè eh, tó ló máa ṣe àgọ́ ara yín láǹfààní tí ó pọ̀ ẹ wo mi kì í ṣàmọ̀fólókò àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí bàbá débi tá yìí fẹ́lẹ́ sport làwọn èèyàn ń pè mí ẹ nígbà penalty wọ tríyìn o oh, wọn ò ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yín bí wọ́n wá lọ wò ó fún àǹfààní tiyín àti tèmi ló máa jẹ́ ètò ojúmọ́ aláyọ̀ pẹ̀lú olómi ọgbọ́n ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀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 ẹ káàbọ̀ látòrí pápá eré ìdárayá ti BGI TV ẹ̀yin olólùfẹ́ wa ó yá o ẹ tún jẹ́ ká wọ pápá inú ìròyìn láàárọ̀ níyì ibo ni mo kọ́kọ́ fẹ́ mú ọ̀rọ̀ gbà ẹ mọ̀ wípé lórílẹ̀‐èdè nàìjíríà yìí àwọn ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ọdún 2024 bàbá wò ó wípé ọdún 2023 ó mà ti kásẹ̀ ńlẹ̀ tán ó kù oṣù kan péré báyìí kó kásẹ̀ ńlẹ̀ boníkálukú bí wọ́n ṣe ń gbáradì sílẹ̀ fọdún 2024 òun náà mà ní kò máa yọ orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ bọ́lá ahmed tinubu ló ti kọ̀wé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wípé òun rawọ́ ẹ̀bẹ̀ fún wọn wípé kí gbogbo wọn kó lè jókòó lọ́tún àti lọ́sìn kóun náà sì wà ń bẹ̀ láti lè tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2024 ó sì kéde rẹ̀ wípé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2023 yìí òun náà ni òun yóò wá tẹ́ pẹpẹ ètò ìṣúná náà ti ń ṣe ọjọ́rú Wednesday àná ó mà wáyé o ẹ̀jẹ̀ wa máa jábọ̀ fún yín lẹ́tìkànnì BGI TV nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyìí nílùú àbújá ààrẹ bọ́lá ahmed tinubu òun náà ló máa tẹ́ pẹpẹ ètò ìṣúná ti tọdún 2024 síwájú àwọn aṣòfin tó ga jù lórílẹ̀‐èdè wa níbẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ fún wọn pé kí wọ́n dákun kọ́ dábọ̀ kí wọ́n tọwọ́ bọ̀ ìwé náà eléyìí tí wọ́n máa nílò twenty seven trillion naira ó tún lé márùn-ún lé lórí níbẹ̀ ni wọ́n ti ń kéde gbogbo àwọn àlàkalẹ̀ ètò ìṣúná onígbèǹdéke eléyìí tí wọ́n yóò fẹ́ ṣe láàrin ọdún twenty twenty four sí ọdún twenty twenty six eléyìí tó ti tí wọ́n ti ń sọ wípé yóò mú ìdá mẹ́ta ó lé méje àti mẹ́fà kún àwọn àfikún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kódà yóò mú orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ìṣẹ́ àtòṣì pẹ̀lú ìdá mẹ́ta ó lé díẹ̀ nígbà tó bá máa fi di ọdún tí ń bọ̀ kódà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó fi àkọ́rí ètò òṣùná náà ó gbé jáde o ó ní ètò òṣùná ìmú ìrètí ọ̀tun padà wá òun náà mà ní o nígbà tó gbé wá ló fi pe wípé ìrètí ọ̀tun àti ètò òṣùná ìrètí ọ̀tun fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń yànnàná rẹ̀ oníṣẹ́ rí ètò òṣùná súnà yìí òun làwọn fẹ́ fi wo gbogbo àwọn ohun tó jẹ́ pé ó lè kápá rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà kí ètò ìdókòwò kó lè máa pọ̀ sí i káàkiri ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu òun ló balẹ̀ gùdẹ̀ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi ìkan bíi aago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú mẹ́tàlá ní àárọ̀ àná tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìtẹ́pẹpẹ ọ̀hún níbi ìkan aago méjìlá ó ogún ìṣẹ́ Jeju kó tó lù nígbà tí wọ́n sì parí ìtẹ́pẹpẹ náà níbì kan aago méjìlá ó kọjá ìṣẹ́jú márùn-ún nínú ìwé ìròyìn míì òun mà ní ẹgbẹ́ alátakò wọ́n mà ti ń yín ọ̀nì kìíní wípé gbogbo ètò òṣùná eléyìí tí ààrẹ bọ́lá mẹ́rin tinubu tó gbé wa kò ní gbòǹgbò débi tó fi fẹsẹ̀ múlẹ̀ ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n sọ wípé ètò òṣùná náà òun náà ni kò ní agbára láti lè di ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà láti lè dìímú bó ti tọ́ àti bó ti yẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò òṣùná òun náà mà nìyẹn o lórí ti ìjọba àpapọ̀ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ọdún 2024 ètò òṣùná eléyìí tá a lò owó tá a lò tí wọ́n ń bẹ̀ wọ́n kọ́ tọwọ́ bọ̀ five trillion naira òkun náà la máa fi ṣe nǹkan lọ́dún tí ń bọ̀ ìmọ̀ye tó ṣe máa kàn mí. <laughs> ó nínú ìwé ìròyìn pọ́ǹchì láàárọ̀ nìyẹn látàrí mímú kí ètò e, ààbò kó peléke sí i eléyìí tó jẹ́ wípé ètò ààbò tá a ti nígbàgbọ́ wípé ó ti mẹ́hẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ látòkè wá eléyìí ló fi mú kí àwọn gómìnà gómìnà kí àwọn náà kí wọ́n máa gbé ìgbésẹ̀ ẹ mọ̀ wípé olójú òní lajú ẹ̀ lẹ̀ kítàlùbó kò wọ́ oníkálukú báyìí òun náà ló máa máa rajà gbohun tó bá ní o bí adìyẹ tó bá rí wípé àṣà fò pẹ́ rẹ́rẹ́rẹ́ lókè àràgàbo àwọn ọmọ rẹ̀ kódà pẹ́pẹ́yẹ a máa gbọ́mọ tiẹ̀ náà pọ̀n sẹ́yìn tàbí kó da ọmọ rẹ̀ síwájú kó lè máa mójútó wọn eléyìí náà ló máa fi dífá o fún gómìnà ìpínlẹ̀ Plateau ìyẹn gómìnà Caleb Mutwangi eléyìí tí òun náà fi ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá tirẹ̀ ó wá gbóṣùbàkàrè ó sì dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àdúrótì wípé ó bá òun tọwọ́ bọ̀ wípé kóun da àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau sílẹ̀ lánàá òde òní yìí òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yànnàná rẹ̀ tí wọ́n sì ń gbé aṣọ wọ̀ fún àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau tí wọ́n pe orúkọ wọn ní Operation Rainbow ìlú Jọ́ọ̀sì mà ló ti ṣẹlẹ̀ o àwọn ọgọ́rùn-ún mẹ́fà àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n mà daṣọ bò tí wọ́n gbé ìbọn lé lọ́wọ́ ẹgbẹ́ káwọn náà lè máa ṣe ààbò ní ìpínlẹ̀ tiwọn nígbà tí wọ́n ń ṣojú mufti wangiye igbákejì gómìnà ọ̀hún ìyẹn ngo josephine piyo òun náà ló sọ wípé inú dídùn pẹ̀lú ìmúríyá òun ni àwọn ní o bó ṣe ń jẹ́ wípé àwọn operation rainbow yìí wọ́n ti ṣe wọ́n ti kọ́ṣẹ́ mọṣẹ́ o kódà wọ́n ti jẹ gbogbo àwọn ohun tó jẹ kán jẹ ọtí mu gbogbo tó jẹ kán jíjẹ àti mímu tèmi ń sọ òun ni wípé gbogbo àwọn ìgbáradì sílẹ̀ tẹ́lẹ̀ bó ń pè ní training òun náà ni wọ́n mọ̀ náà ti fi fún wọn eléyìí tó sì mú kí wọ́n gbé wọn kalẹ̀ wọ́n kà wọ́n ní méní méjì wọ́n pé ọgọ́rùn-ún mẹ́fà àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau ni wọ́n sọ pé wọ́n ti gbé kalẹ̀ báyìí o láti lè máa ṣe ìdáàbòbò lórí àwọn ará ìlú wọ́n mú padà sí ìpínlẹ̀ eh, eh, sí ìpínlẹ̀ Benue nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ní lórí ọ̀rọ̀ ààbò yẹn náà ni o ká máa gbóṣùbà káre fún ìwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ lóòótọ́ àti lódodo oníkálukú ń gbìyànjú o ẹ sì mọ̀ pé ìpínlẹ̀ oníkálukú wá fẹ̀ dáadáa bá ọ̀bá tí ìdọ́dọ̀ wa èmi nígbàgbọ́ wípé a tó dọ́dọ̀ wa ní kòpẹ́kòpẹ́ àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Benue òun náà lọ́mọ̀ sọ pé wọ́n ṣe ìkọlù sí abúlé kan eléyìí tí wọ́n pè ní Vadipo Adipo tí ó wà ní ìjọba ìbílẹ̀ vandieya ní ìpínlẹ̀ náà òun ni wọ́n sọ pé wọ́n ṣe ìkọlù sí agbègbè yìí níbẹ̀ ni wọ́n ti tú àṣírí àwọn adigunjalè àwọn lọ́kọ́lọ́ńkígbe ajínigbé àwọn afọmọ ṣògùn owó kódà àwọn tí ń ṣe okòwò ìbọn tí wọ́n ń tàbọn wọ́n fojú wọn hàn síta o wọ́n ní nígbà tí wọ́n máa kọlu ibẹ̀ wọ́n lọ́wọ́ tó ogún àwọn afurasí sí ọ̀daràn nínú àtẹ̀jáde ilé tó jáde lánàá ní ìlú Makurdi tó jẹ́ olúlu ìpínlẹ̀ Benue láti ẹnu ẹni tó jẹ́ abẹnugọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ náà ìyẹn Superintendent Catherine Anene òun náà ló ń ṣàlàyé fún wọn akọ̀ròyìn wípé àwọn rọ́wọ́ tó wọn ọ̀hún látàrí wípé àwọn fimú fílẹ̀ pẹ̀lú iṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọn nígbà táwọn ti fimú fílẹ̀ táwọn sì rí wípé ibùdó yìí náà ni wọ́n máa ń bá sí láti ìgbà náà làwọn ti kọlù wọn wọn níṣẹ́ rí ní ọjọ́ kẹkàrúndínlógún oṣù táwa nínú rẹ̀ yìí òun ni ìkan nínú àwọn ẹ̀yà tiwọn tí ó jẹ́ tàwọn ọlọ́pàá eléyìí tí wọ́n máa ń gbéná kárí pẹ̀lú àwọn ọ̀daràn òun náà ni wọ́n tún kọlù agbègbè kan tí wọ́n tún ti rọ́wọ́ tó àwọn méjì kan tí wọ́n porúkọ wọn ní fatai takula àti jem demozuk ní ojú kan náà ni wọ́n tún ti rí àwọn mẹ́fà míì àti bí wọ́n ti rí àwọn kankan míì tí wọ́n ti rọ́wọ́ tó wọn ẹ̀ báyìí wọ́n ti ń gbóṣùbà kalẹ̀ fún àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Benue báyìí o bí wọ́n ṣe rọ́wọ́ tó àwọn afurasí wọ̀nyí o ẹ̀wọ̀n báyìí bí ìgbà téèyàn ń bá ìjọba ṣe ẹjọ́ ní báyìí o ẹni tó bá mọ ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin kò jẹ́ kó jìyà lábẹ́ òfin arákùnrin kan rèé tó sọ wípé òun ti lo ọjọ́ tó tó mẹ́rìndínlọ́gọ́ta ní àkólò àwọn àjọ NDLEA èyún fifty six days ló lóun ti lò ń bẹ̀ wípé kódà wọn gbóhùn lọ ilé ẹjọ́ débi tí wọ́n máa máa wá sọ wípé òun jẹ̀bi ẹ̀sùn kan tàbóhùn jẹ̀bi ẹ̀sùn kan irú kí leléyìí kí láàsì ti máa gbọ́ mú mọ òfin míì òun ló fi mú o lọ sílé ẹjọ́ gíga eléyìí tó wà nílùú èkó lánàá òde òní yìí tí wọ́n sì sún ìgbẹ́jẹ́ náà sí ọjọ́ ẹtì friday ìyún ọ̀la láti lè gbọ́ ohun tí arákùnrin yìí sọ o arákùnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni obiara samuel òun ló ti ń bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ rẹ̀ kódà nígbà tí Samuel farahàn nílé ẹjọ́ ibẹ̀ ló ti ń ṣàlàyé fún ilé ẹjọ́ pé ẹ wò ó bẹ́ẹ̀ sí wò mí yìí àjọ NDLEA wọ́n rọ́wọ́ tòun láti ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tá a wà yìí síbẹ̀ wọn ò sì gbóhùn lọ ilé ẹjọ́ débi tí wọn a sọ wípé òun jẹ̀bi ẹ̀sùn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti fi ẹ̀tọ́ òun dùn òun gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun fẹ́ dá sílẹ̀ ni wípé òun fẹ́ kí wọ́n sanwó tọ́nà fún òun tó jẹ́ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà owó òun pọ̀ hundred million naira òun ni kọ́ sọ wípé owó gbà má bínú nígbà tí wọ́n ṣe ìdájọ́ náà adájọ́ justice nicholas owóèbò òun náà ló wá sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ojú ẹtì Friday láti tún gbọ́ ohun tí Samuel ń fẹ́ sọ láti lè fi jà fún ẹ̀tọ́ rẹ̀ ilé tí ó pè látọwọ́ agbẹnusọ rẹ̀ èèyàn tó orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Adakare Ndakare òun náà ni wọ́n fi pè wípé ṣẹ́ẹ̀rì àjọ NDLEA ó mà ti tẹ ó ti tẹ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ó mà ti tẹ̀ mọ́lẹ̀ o níbẹ̀ yìí wọ́n sì gbọ́dọ̀ sanwó ìtanà àti wípé wọ́n gbọ́dọ̀ dá onítọ̀hún sí lòdì ká dáyàn sí ká túyàn lẹ̀ òun náà ló máa mú mi sọ ló máa fẹ́ mú mi ka ìròyìn yìí o ìròyìn yìí ó bani nínú jẹ́ púpọ̀ ṣùgbọ́n àfi kàkà o nítorí ìgbádùn ẹ̀yin ará alé tá ò bá gbàgbé níbi ọdún bí ìgbà kan sẹ́yìn òun náà ni àwọn agùnbánirọ̀ kan eléyìí tí wọ́n gbéra tí wọ́n ń lọ sìnrú ilẹ̀ bàbá wọn ní ìpínlẹ̀ Akwa Ibom òun náà ni àwọn ajínigbé ni wọ́n náwó tó tí wọ́n sì jí wọn gbé o ní báyìí ẹ̀jẹ̀ wa máa jábọ̀ fún yín o àwọn òbí àti mọ̀lẹ́bí àwọn agùnbánirọ̀ náà òun náà ló ti wà nínú ìlà ìlò láti ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí eléyìí tí àwọn ọmọ wọn ìyún Eh, tí wọ́n fẹ́ lọ sin ilẹ̀ bàbá wọn tí wọ́n gbéra lọ sí eh, ibi táwọn ìpàgọ́ àwọn NYSC tí wọ́n máa ń wà ní ìpínlẹ̀ Sokoto lójú ọ̀nà wọn ibẹ̀ náà ni àwọn ajínigbé ti jí wọn gbé o nígbà tó jí wọn gbé tó máa béèrè owó ìtúsílẹ̀ wọn ní sáré lórí ọmọ kọ̀ọ̀kan láìsí pé èèyàn ń lé ẹran lẹ̀ ó ní lórí ọmọ kọ̀ọ̀kan àfi káwọn máa gba tẹ́tẹ́ mílíọ̀nù náírà mílíọ̀nù mẹ́wàá náírà lọ́sọ̀ pé wọ́n fẹ́ máa gbà lórí ọmọ kọ̀ọ̀kan ṣẹ̀wárí nínú àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ọmọ àgùnbánirọ̀ yìí tí ìkànnì tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni mufon friday òun ló ti sọ lójú ọ̀rọ̀ yìí lánàá òde òní yìí o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ ló ti ń sọ pé ṣe é rí gbogbo àwọn òbí pátápátá òun ni wọ́n ti kó ọgbọ̀n mílíọ̀nù náírà ó lé mẹ́jọ ni wọ́n ti kó papọ̀ tí wọ́n sì ti kó fún àwọn ajínigbé síbẹ̀síbẹ̀ pọ̀ náà ni o ibi pẹlẹbẹ báyìí òun náà ni àdá wọn fi lélẹ̀ nínú ọ̀rọ̀ tí Friday sọ lánàá òde òní yìí ó ní ẹ wò ó nínú kòsíkòsí nínú hílàhílo eléyìí tí àwọn òbí tí wọ́n ń fojú winá òun náà ló fi mú wọn kí wọ́n fi kó gbogbo àwọn owó yìí àwọn kan ní ọsọ nínú ọ̀rọ̀ wọn wọn ní iṣẹ́ rí nígbà kan àwọn kọ́kọ́ kó mílíọ̀nù mẹ́tàlá ó lé mẹ́fà ìyẹn thirty point six million naira àwọn kù nígbà tó máa wá fi di níparí oṣù kẹwàá àwọn tún kó mílíọ̀nù mẹ́tàlá mẹ́tàdínlógún ó lé méjì ìyún seventeen point two million naira àwọn tún kó ẹ mọ̀ pé bàbá máa kó papọ̀ ó ti di thirty point eight million naira làwọn kó o síbẹ̀ wọn ò tú àwọn ọmọ wọn sílẹ̀ wọ́n ti wọ́n ti ka àbámọ̀ bẹnu ibẹ̀ náà lọ ti wọ́n sọ wípé kọ́ dákun kọ́ dábọ̀ wípé àwọn ọmọ wọn wọ́n sì wà nínú igbó kan ní ìpínlẹ̀ sanvara níbi tí ọkọ̀ kan tó ti gbé wọn lọ ó ní ó ti lé ní ọgọ́rùn-ún ọjọ́ báyìí eléyìí tí wọ́n ti wà Ni akóló wọn nígbà táwọn tún wá gbà àwọn ajínigbé ọ̀hún lọ́jọ́ àìkú monde àwọn ajínigbé yẹn tún ń sọ wípé àfi káwọn sọ àádọ́rin mílíọ̀nù náírà seventy million naira ibo ni káwọn ti rí e? ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin ọlọ́pàá kẹ́ẹ̀dákun kẹ́ẹ̀dábọ̀ kẹ́ẹ̀gbà wọn òun ni ìròyìn eléyìí tí wọ́n ń wí tí wọ́n kọ lórin láàárọ̀ níyì. Hmm. kí Elédùmarè ó ṣàánú àwọn àgùnbánirọ̀ eléyìí tí wọ́n fẹ́ lọ sílẹ̀ bàbá wọn òun náà ni wọ́n jù sí àkólò àwọn ajínigbé lórí ọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ àti lórí ọ̀rọ̀ ajínigbé ajínigbé òun náà ló mú mi wọnú ìròyìn yìí èèmọ̀ màtúndé o nílùú Abẹ́òkúta nílùú Abẹ́òkúta lójúde gbàgede gangan báyìí kódà níbi tí ó jìnnà sí ọ́fíìsì gómìnà kódà ibi tó jẹ́ gbangba wálíà ibi àrẹ́sẹ̀ pa òun náà mà ní ìṣẹ̀lẹ̀ yìí mà ṣẹlẹ̀ o ẹ̀yin aráàlú ẹ mà wá gbọ́ o lánàá òde òní lọ́sàn-án gangan ní òun kàtàdé òun mà ní àwọn agbébọn kan ló mà yìnbọn pa àádárí ètò òṣùná àti àpò ìṣúná ìjọba ìpínlẹ̀ Ògùn sí gómìnà ìpínlẹ̀ Ògùn ìyún ọ̀gbẹ́ni Táíwò Oyèkànmí ló mà yìnbọn pa o lárákùnrin yìí bá kúkú gbóná o kélédùmarè ó ṣàánú gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi lélẹ̀ arákùnrin Oyèkànmí òun làwọn agbébọn ni wọ́n máa yìnbọn pa o lórí afárá ti àwọn ọlọ́kọ̀ eléyìí tó wà ní ìkóríta NNPC nílùú Abẹ́òkúta eléyìí tó súnmọ́ Òkè Mọ́sàn tó jẹ́ ọ́fíìsì gómìnà fúnra ara rẹ̀ nígbà tí ó ń padà bọ̀ láti ilé ìfowópamọ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn àwọn náà ń palẹ̀ mọ́ sílẹ̀ láti lè wá ṣe kí ni o láti lè wá fara wọn láti lè gbé ètò òṣùná ti tọdún 2024 wá síwájú wọn gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi lélẹ̀ wípé ẹni ìpalẹ̀mọ́ sílẹ̀ fún títẹ ètò ìṣúná yìí òun mà ní Oyèkànmí ló mà lọ sí ilé ìfowópamọ́ láti lè lọ gba àwọn owó kan kí wọ́n lè ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ayẹyẹ ìpalẹ̀mọ́ sílẹ̀ fún ètò òṣúná yìí nígbà tó ń padà sí ọ́fíìsì rẹ̀ ẹ sì mọ̀ wípé òní ọjọ́bọ tóòsdè yìí gangan òun ni gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún lòun náà máa gbé ètò òṣúná tiẹ̀ wá síwájú àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn kàṣà ìròyìn tó bani nínú jẹ́ màmàrè o ní bó ṣe ń bọ̀ láti ilé ìfowópamọ́ òun náà ni àwọn agbébọn yìí lọ́ba yìí biritikiti o lọ́ba yìí mọ́lẹ̀ tí wọ́n sì pàdé rẹ̀ lọ́nà ọgbówó tùlùtùlù lọ tó jẹ́ tówó ìjọba bẹ́ẹ̀ sì rèé wọ́n bá yìnbọn fún un látara àwọn aláàánú tí ń bẹ ń bẹ̀ wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ti ìjọba ìpínlẹ̀ Ògùn ilé tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta nígbà tó máa débẹ̀ ó di ẹbí àìkíní kan ẹ̀bùrọ̀ ti ń dẹ̀dì òun náà ni àwọn dókítà ni wọ́n kọ́ síbẹ̀ o kí elédùnmarè kó ṣàánú o kí elédùnmarè kó ṣàánú wa ẹni tó wá jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyún arákùnrin Abíọ́dún Alámùtù ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ tó sì ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí rẹ̀ akíbà kọ́lọ́n elédùnmarè kó bá wa tẹ́ arákùnrin Táíwò Oyèkùnmí kó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ lójúkojú lọ́sàn-án gan lójú ọ̀nà àrẹ́sẹ̀pá tó jẹ́ ti ìjọba ibi tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba máa ń gbà lóòrèkóòrè àkọlọ́wọ́n kó ṣàánú wa kó gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni eléyìí tá ò ṣọ́ ẹ jẹ́ kí n máa fi lè e káàdì ẹ̀ nílẹ̀ láàárọ̀ ní kó tó di wípé àyè ṣí fún àlejò wa láti wọlé àwọn ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìgbìmọ̀ tí ń ṣàmójútó ètò ìlera alága wọn ìyún dókítà amos magaji òun náà ló mà ti bẹ̀rẹ̀ sí ní yànnàná lórí àwọn ìwé àbádòfin ọ̀nà àti sún ọjọ́ orí àwọn òṣìṣẹ́ elétò ìlera àti àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láti sún síwájú òun náà lọ́mà tí fẹ́ máa fojú re wo ìwé àbádòfin yìí o ẹni tó jẹ́ olórí àwọn alukoro àti ìròyìn ní ilégbìmọ̀ ọ̀hún náà ìyún ṣẹ́gun òrìṣàjọ nínú àtẹ̀jáde rẹ̀ eléyìí tó jáde ní ọjọ́rú wẹ́nẹ̀sì òun ló sọ wípé mọ́gàjì ti sọ wípé lásìkò ìbẹ̀wò sí àwọn lásìkò ìbẹ̀wò sí ilé ìwòsàn ilé tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní ìdíàbà abẹ́òkúta ìyún ffc mọ́gàjí ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti yóò àwọn yóò máa bẹ̀rẹ̀ sí ní gbèrò láti sun ọjọ́ orí ìfẹ̀yìntì láti ọgọ́ta ọdún sí ọgọ́ta ọdún ó lé márùn-ún lọ́nà fún wọn láti lè sin orílẹ̀-èdè bàbá wọn àmọ́ wípé látàrí eléyìí ní kò pẹ́ kò pẹ́ yìí ni wọ́n bọ̀wọ́ irú eléyìí fún àwọn tó jẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti wá fẹ́nu kò lé lórí wípé ẹ wò ó ṣeéṣe o kí wọ́n sùn sí ọ̀wọ́ iwájú ẹwẹ́ já dókè lọ́hùn a bá padà dé a bẹ̀rẹ̀ sinimá yànnà náà ròyìn láàárọ̀ ní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 kẹ́ ẹ bá wa pín in lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ jẹ́ kó délé kó dóko láàárọ̀ níyìí àlejò mi ti wà nínú ilé agbódo pẹ̀lú mi ẹ káàárọ̀ sà ẹ àsìkò ìparí oṣù tuntun àtúkò ìpalẹ̀mọ́ oṣù tuntun ti ń bọ̀ àti ìparí oṣù tá a wà yìí àmì àmì àṣedùmọ̀ ẹ bá mi kí àwọn ará àríkẹsì dára. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáńlá yìí o ẹ kú ojúmọ́ ọjọ́ òní ó dáa fún gbogbo wa o ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o orúkọ tèmi ò yí padà ọlálékan ìgè ló ń kí yín kú ìkàlẹ̀ sórí ètò wa ètò yín ètò ojúmọ́ aláyọ̀. ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni ọlálékan ìgè eléyìí tí wọ́n ké wa padà sórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ níyì ọ̀nà méjì mo fẹ́ ká bá fi wo ìròyìn àárọ̀ níyì ọ̀nà méjì yìí kẹsùrẹ́ ojú kan náà rẹ̀ lásìkò yìí nínú ìṣèjọba tí kì í ṣe ẹgbẹ́ alátakò àwọn tó wà lórí àléfà ohun tó kàn wọ́n gbọ̀n báyìí òun ni ètò ìṣúná ìpalẹ̀mọ́sílẹ̀ fún ọdún 2024 hmm. ní kété tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tóun ti gbé ètò ìṣúná tiẹ̀ wá ní ọjọ́rú wednesday àná òun làwọn gómìnà gómìnà làwọn náà ti kéde irú àyájọ́ òní tí ń ṣe ọjọ́bọ thursday láti lè gbé ètò ìṣúná tiwọn wá ẹ bẹ̀rẹ̀ látòkè kó tó di wípé adé ìsàlẹ̀ bẹ̀rẹ̀ látòkè nígbà tí ààrẹ gbé ètò ìṣúná wá ó ṣàlàyé sílẹ̀ wípé nínú ètò ìṣúná yìí a ó ná owó tó tó twenty seven point five trillion naira fún ètò ìṣúná ọdún twenty twenty four ẹ já wò ó ṣé owó yìí ṣe kò pọ̀ jù tí ò bá pọ̀ jù kí ló fà á tí ààrẹ fi ń bẹ àwọn aṣòfin àgbà àti àwọn aṣojúṣòfin ṣíájú ẹ má gbàgbé o wípé ṣíájú ni ààrẹ ti kọ́kọ́ kọ ìwé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ààrẹ á lọ sí ilégbìmọ̀ asòfin àgbà á lọ sí ilégbìmọ̀ aṣojú á ṣàlàyé fún wọn ó wá kọ́kọ́ kọ̀wé fún wọn pé ẹjẹ́ àjọ jókòó papọ̀ kájọ ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà àmọ̀dí tó fà á ó wá ń bẹ̀ wọ́n ní ìsìn só jẹ́ kí ààrẹ máa sọ pé nígbà tó ti ṣàlàyé ìyànnà ẹ̀ pé ètò òṣùná rèé ṣebí kó dẹ̀ fà á lé wọn lọ́wọ́ kó gbé yẹ̀wò kó bọwọ́ lónìí so nílò láti bẹ̀rẹ̀ sí ní mọ̀ bẹ̀rẹ̀ ká gbìyànjú sẹ́gbẹ̀ kan ká wá wo ọ̀rọ̀ táwọn ẹgbẹ́ alátakò sọ ẹ mọ̀ pé àwọn ẹgbẹ́ alátakò náà wọ́n ní ipa rere táwọn náà kó lórílẹ̀‐èdè nàìjíríà ká wá wo ọ̀rọ̀ tí ẹgbẹ́ alátakò tó jẹ́ gbòógì yẹn pdp tí wọ́n sọ wọ́n ní ètò òṣùnà yìí kò ní gbòǹgbò débi wípé ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà sọ pé àwọn fẹ́ fi tún ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wípé pẹ̀lú ìdá mẹ́ta báyìí ló máa fi lékun sí lọ́dún tí ń bọ̀ ẹ bá wa fojú ìwòye tìyín wò ẹ bá wa yànnà náà lápá ti tààrẹ ẹ yànnà náà lápá tàwọn aṣòfin ẹ wá yànnà náà lápá ti àwọn ẹgbẹ́ alátakò. ẹ ṣe olóòtú ẹ jẹ́ ká kọ́kọ́ mú báyìí náà mm. tá a bá ní ká wò dáadáa èmi fẹ́ lè sọ pé ní ìwòye tèmi o ìgbà àkọ́kọ́ rẹ̀ tí rí nàìjíríà tó jẹ́ wípé ààrẹ máa gbé ètò ìṣúná ó máa fi lọ àwọn ilé ìgbìmọ̀ asòfin hmm. tẹ́ ẹ bá rántí ó ní kinní kan tá à ń pè ní budget padding ó ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìjọba tó ti lọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn nígbà tí agbára ìjọsìn náà bá fẹ́ ka wọ́n tó bá tiẹ̀ ti kọ́kọ́ kéde fún wa hmm. pé iye báyìí làwọn fẹ́ ná ṣùgbọ́n torí táwọn olóṣèlú náà rí àwọn senators hmm. tí gbogbo wọn máa rí ẹ máa kàn rí pé wọ́n tún ti ní sọ pé supplementary budget kan o ó tún ti dé o tán fẹ́ lẹ̀ mọ́ ti tẹ́lẹ̀ o wípé tó máa ti lẹ̀ mọ́ o owó yẹn á tún ga sókè sí báyìí hmm. ṣùgbọ́n tá a bá ní ká tún wá wò á rí i pé nípa ti pé ààrẹ ń bẹ̀ wọ́n wípé káwọn méjèèjì ó papọ̀ sójú kan lákọ̀ọ́kọ́ ná ní kété tí orílẹ̀-èdè nàìjíríà gba òmìnira tá a bá gbàgbé hmm. unitary system là ń lò ń gbà yẹn hmm. house of rep nìkan ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ federal structure eh. láyé Ṣàgárì àdọ́tì ah, America hmm. style America. ó pa ní Senate hmm. àti House of Rep hmm. now ṣé àrí tá a bá ní káwò á rí i pé duplication of functions òun náà làwọn méjèèjì ń ṣe because ní house of ní house of senate ó máa pass through reading lẹ́ẹ̀mẹ́ta ní house of rep náà ó tún máa pass through reading lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n èmi èmi wò níwòye tèmi pé tí ààrẹ bá ní pé káwọn kọ́kọ́ lọ yanjú ti sẹ́nẹ̀tì káwọn tó wá sí rẹ́ẹ̀pù ó pẹ́ lọ́sẹ̀gbẹ́rù gbèsè yẹn. ó máa pẹ́ then wọ́n tún lè máa sọ fún wa pé owó táwọn máa ná kìíní kan kìíní kan tó máa gbé wọn lọ ẹgẹ́ tiẹ̀ pé ìyẹn dẹ̀ nìyí àkókò ìdá ni wọ́n fi ń yé wa pé kò hmm. sówó nínú so hmm. ìdí tí ààrẹ fi lé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé eléyìí ni ààrẹ wò tán fi wò ó pé táwọn méjèèjì bá kúkú jọ jókòó sójú kan lẹ́ẹ̀kan náà òun afẹ́ fún yín jẹ o káwọn fi ẹnu ọ̀rọ̀ káwọn fi jóná sí ojú kan kí gbogbo ẹ̀ mọ̀ ẹ́ pé ókè o ìgbésẹ̀ tí àwọn aṣòfin àgbà fẹ́ gbé òun náà ni àwọn aṣòfin kékeré àwọn náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ṣé ẹ wá rí n tẹ́ ẹ sọ nípa ti àwọn alátakò hmm. ṣé ẹ rí tí ò bá sí critics kò lè sí àṣeyọrí nínú hmm. gbogbo téèyàn bá ń ṣe láyé hmm, hmm, ẹ mọ̀ pé tá a bá wo àwọn alátakò yẹn a rí wọn as watchdog àwọn tí ń wòye ibikíbi tíjọba bá rí pé òun ti fẹ́ ṣe àṣìṣe tó sì mọ̀ wípé àwọn kan ń wo ẹ̀yìn o ó yẹ eyín bẹ́ẹ̀ so ìjọba tètè paramọ́ wọn ò wò pé à ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ rí i pé láyé ìjọba tó lọ mm. ìgbà tí wọ́n sọ iye tí wọ́n máa ná fún oúnjẹ lásán mm. fún ààrẹ Buhari mm. nínú ìjọba tó lọ gbogbo àwọn ọmọ Nàìjíríà pariwo pé kí ló dé kí ló dé tẹ́ẹ̀bì oúnjẹ lásán sínú fílà ṣùgbọ́n tá a bá ní ká wò báyìí á rí i pé ó ní táwọn alátakò náà ń ṣe nínú ìjọba ọ̀rọ̀ wọn kàn dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn oníròyìn ni. Hmm bọ́n ṣe pé àwọn oníròyìn ní fourth estate of the realm àwọn tún ni watchdog fúnjọba rẹ̀ torí tíjọba bá fẹ́ ṣe àṣìṣe oníròyìn á máa pariwo ni hmm. wípé ẹ ti ṣe báyìí o ẹ ti ṣe báyìí o ìjọba hmm. ọ̀dẹ̀ nífẹ̀ káṣírí òun tú á tètè kó rẹ̀ níjàánu hmm. so báwọn alátakò ṣe wà yẹn ó ní nǹkan táwọn náà ń ṣe tó jẹ́ pé ó máa mú kí ìjọba gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ ìjọba ò ní sùn ìkẹta tẹ wá mẹ́nubà mm. ṣé ẹ rí lórí ọ̀rọ̀ ìṣúwó náà yìí èmi wò wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún nídìí wípé kí wọ́n tún kí wọ́n fún àwọn ọmọ Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ òye lórí àwọn ìgbésẹ̀ tán fẹ́ gbé lórí owó yìí torí pé tá a bá wòye tẹ́ ẹ dárúkọ mm. kì í ṣọmọdé owó. àkókò tá a sì wà yìí. twenty seven trillion point five. àkókò tá a sì wà yìí owó rárá ẹ rí wípé kò sẹ́ni tí ó kàn. kò sí ó kàn lówó gan. torí pé àwọn ìjọba tó lọ hmm. ẹ rí àwọn nǹkan tán ṣe. olówó mú mọ́ra ẹ olówó gan mú mọ́ra lápò tá a wà. kí ni ká ti gbọ́ ni. even hmm. ibi tó le dé tẹ́ ẹ bá fura tẹ́ ẹ bá wojú títì Mm. ẹ rí i pé private vehicle kò fi bẹ́ẹ̀ kú ah, ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọkọ rẹ̀ sílẹ̀ eh, lórí owó epo lákòókò. epo ti ń tọ́mọ jíìpù ń dì nísìnyí mo ti rí jíìpù àgàn tó epo tọ́mọ rí kéèjì ló lọ fi padà. torí náà kọ́lọ́n kó kó mm. ṣàánú fún wa. àmín àmín àṣedùnmá rẹ ẹ ń gbà kúrò lókè ẹja wa sí ìpínlẹ̀ Ògùn lónìí ọjọ́bọ̀ tọ́ọ̀sì ló jẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà ọmọ Dàpọ̀ Abíọ́dún kí àwọn náà gbé ètò ìṣúná tiwọn títọ́dún 2024 kí wọ́n gbé wá àmọ́ a ò tí ì mọ ohun tí yóò ṣẹlẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀sán àná ẹni tó jẹ́ adarí àgbà fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Ògùn kódà tó tún jẹ́ adarí àpò ìṣúná ẹ̀yẹn account àpò ìṣúná ìpínlẹ̀ Ògùn sí gómìnà ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ṣe ìkọlù sí ẹ̀ bóyá kí wọ́n bá gbé sójú amóhùnmáwòrán káwọn èèyàn lè mọ̀ rí ìyún ọ̀gbẹ́ni Tẹ́wò Oyèkànmí òun ṣe ìkọlù sí ní orí afárá ọlọ́kọ̀ ní NNPC lánàá wọ́n ní ìpalẹ̀mọ́ yìí fún ìpalẹ̀mọ́ ìní yìí òun ni ọ̀gbẹ́ni yìí ń palẹ̀mọ́ fún ẹni tó jẹ́ adarí ètò òṣùná ẹ̀wọ̀n pé lílọ bíbọ̀ tiẹ̀ náà afẹ́ pọ̀ bíi ti gómìnà náà ni ọ̀nà lọ sí ilé ìfowópamọ́ láti lọ gbé owó kí wọ́n lè fi gbáradì sílẹ̀ fún ọjọ́ ìní yìí nígbà tó wá ń bọ̀ orí inú mi dùn pé ẹ mọ orí afárá tá à ń sọ yìí nílùú mm. Abẹ́òkúta orí afárá yìí tá a bá wò ó lọ́wọ́ sàlẹ̀ lọ́wọ́ sàlẹ̀ ńbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kan wà ńbẹ̀ tí wọ́n pè ń màgbọ́n hmm. tá a bá rìn síwájú díẹ̀ ibẹ̀ ni iléeṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló wà hmm. níwájú iléeṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yẹn ẹ̀ ajásẹ̀ntì ẹ̀ gẹ́gẹ́ bí eléèbù ń pè é níwájú ẹ̀sùn mọ́ta bá rìn síwájú díẹ̀ hmm. òun ni ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn lókèmọ́sàn hmm. ló wà hmm. ibẹ̀ níwájú òkèmọ́sàn ibẹ̀ ni ilé ẹjọ́ tó ga jù tó wà ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ ló wà lábẹ́òkúta ó túmọ̀ sí wípé ní àgbègbè yẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n lọ́ọ̀rìn dáadáa láyé ìgbà àwọn SARS ibi tá à ń pè ń mà gbọ̀n yìí ibẹ̀ ló jẹ́ bíi headquarter fún àwọn SARS ó túmọ̀ sí pé bí wọ́n tẹ̀ ṣe SARS mọ́ àwọn tó jẹ́ bíi ògidì nínú ọlọ́pàá wọ́n wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ wá wo ẹ wo wúrà àyíká tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lórí afárá yìí ẹ jẹ́ àkọ́kọ́ wo àkóbá wo ló fẹ́ ṣe fún ètò ìṣúná tó fẹ́ gbé wálé ni ẹ jẹ́ wo àbùkù wo ló ta sí aṣọ àlà àwọn ẹ̀ṣọ́ aláàbò. Mm Hmm. kí ló wà níbẹ̀ kí ni ìdí ẹ̀ kí ni nǹkan tẹ̀yìn kó fi rí ẹ̀ wípé ó ṣe jẹ́ àsìkò tí wọ́n fẹ́ gbé ètò òṣùná wá sí iwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ní èmi yìí lásìkò nìkan yẹn ṣẹlẹ̀. ẹ ṣeun olóòtú bó tilẹ̀ jẹ́ pé ìròyìn yìí ó jẹ́ ìròyìn tó hmm. bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ tá a bá ní ká wò àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní iṣẹ́ kan kì í déédéé ṣẹ́ bí ò bá sì nídìí obìnrin ìjẹ́ kúmọ́lú ẹ jẹ́ ká fojú òye báyìí wò hmm. ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ṣùgbọ́n tó dá mi lójú ni pé ó máa lọ́wọ́ nú hmm. ìdí tí mo ṣe hmm. sọ bẹ́ẹ̀ ni wípé ṣé ẹ rí lọ́pọ̀ gbàǹgbà mi wà tó jẹ́ pé irú àyájọ́ òní ohun tó ṣẹlẹ̀ ó ti kọ́kọ́ ó ti kọ́kọ́ mú àkùdé bá ń tán fẹ́ ṣe lọ́jọ́ lẹ́ni náà tóró ṣeé ṣe kó mọ̀ wáyé mọ́ hmm, ó ṣeé ṣe. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa hmm. Hmm, wọ́n ní láti pa kìtì mọ́ra wọ́n ní láti fi kún ọgbọ́n wọn. wọ́n ṣàgbọ́n òru ò torí wípé ibi tẹ́ ń sọ kò jìnnà sí ọ̀dọ̀ wọn rárá rárá bí wọ́n bá ti ẹ̀yìn bọn kò sí ẹni tó sọ pé òun ò gbọ́. Hmm. ibi ìtọ́jú tí ààrẹ fẹ́ pa àwọn èèyàn dẹ̀ tún ní o. Eh, eh. kò dẹ̀ sí ni tí rògbọ́n bá dún kò sí báwọn èèyàn ò ṣe ní gbọ́n bẹ̀ o èyí wọn ni ẹlẹ́ẹ̀kejì èmi tún wo nǹkan kan o ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tarákùnrin yìí kúrò ní inú ọgbà secretariat hmm. láti lọ sí báńkì lọ gba owó. Hmm àwọn kan lè ti mọ̀ sí o. ẹ̀wọ̀n àwọn èèyàn máa mọ̀ wọ́n mọ̀ wípé wọ́n máa ṣe wọ́n máa gbé ètò òṣùná wálé ni wọ́n sì mọ̀ wípé adarí ètò òṣùná ó máa máa lọ máa máa bọ̀ ó sì ṣe é ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ni ó sì ṣe é ṣe kó tún jẹ́ wípé bóyá arákùnrin àwọn kan ti rí gẹ́gẹ́ bíi tánàdì bóyá lórí nǹkan kan hmm. ṣé ẹ mọ̀ pé tá a bá ní àwo ìtàn ẹ̀ka ètò ìṣúwóná nàìjíríà hmm. olóòtú tẹ́yìn náà ò bá gbàgbé ẹ rántí pé ńgbà tí central bank lẹ́kọ̀ọ́ jóná lọ́jọ́ sí ibi àkáǹtì department ló jóná ìgbà tí iléeṣẹ́ nepa ó jóná nílùú ìbàdàn àkáǹtì department ló jóná hmm. so ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan ti rí arákùnrin gẹ́gẹ́ bíi tánàdì hmm. àti wípé ètò ìṣúná tó fẹ́ ṣe yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé ó ti ní ọwọ́ lọ̀gbọ̀lọ̀gbọ̀ kan nú ẹ mọ̀ pé lákòókò yìí gbogbo ẹ̀ka mínísítírì gbogbo wọn ni wọn ò ní ìpàdé pẹ̀lú ẹ̀ka ètò ìṣúwóná láti bá wọn sọ̀rọ̀ pé mm-hmm. tí gómìnà wa bọ̀ ọwọ́ sí o ẹ̀dàpọ̀ ẹ̀ bá wa sọ fún wọn pé nǹkan báyìí o nǹkan báyìí la fẹ́ o mm-hmm. bó ṣe wà ní ní tìjọba mm-hmm. àpapọ̀ bẹ́ẹ̀ náà ló wà ní tìpínlẹ̀. ó máa kó gbogbo oníkálukú wọn pọ̀. ó ṣeé ṣe kó jẹ́ páwọn kan ti ní nǹkan kan pẹ̀lú arákùnrin ah. pé ah tí kinní yóò bá bọ́ sí arákùnrin ni ó fẹ́ ṣe ìdíwọ́ rẹ̀. ẹ já wá wò ó ọ ní àwọn agbébọn yìí wọ́n kó owó wọn kó lọ owó tọ́nà kó lọ yìí àmọye tó jẹ́ o ṣé kò ní padà di bílíọ̀nù ah. tírílíọ̀nù táà ní máa máa wá padà wò pé owó tẹ ni wọ́n gbé lọ yìí tó ṣe ṣérú owó yìí bó ṣe pọ̀ tó ìṣó ṣe gbé sínú ọkọ̀ tó bẹ̀ tí wọ́n wàá kó lọ o. ẹ ṣe rí ń pa eléyìí olótùú Hmm. Ah, ah, ah, àwọn onílé. ìgbà kan ni wọ́n ní ọ̀bọ gbéwó. bẹ́ẹ̀ni. ejò ló gbowó mi. gbowó mi. tọ ẹ bá a yànnà náà. ẹ ṣe é rí láàrin o torí pé a sì ń bẹ̀ àmọye hmm. tówó tán lọ gbà tó lè jẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bórílẹ̀‐èdè nàìjíríà ti rí ẹ mọ̀ pé tí nǹkan bá sọnù báyìí àfi hmm. sùúrù ni. tọ kọmíṣánná ọlọ́pàá wọ́n ti bẹnu lé lórí ká nígbàgbọ́ wípé wọ́n á fa àwọn tó náwó nínú kínní ẹ àmọ́ k'Ẹlẹ́dùmarè jẹ́ kí wọ́n jẹ́wọ́ àwọn tó ná wọn òun náà ni kókó kan sì gbé síta ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ láàárọ̀ òní ẹ bá mi dágbére fún àwọn aráalé. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí i hmm a mú a fẹ́ wọnú oṣù kejìlá ọdún hmm. báyìí o bá a sì ṣe ń lọ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo gbà á ládùúrà rẹ̀ pé december kò ní dìwà mẹ́rù lọ o gbogbo ẹ̀yin tẹ̀ ń wakọ̀ ẹ dákun ẹ mọ̀ mutí ẹ̀yin tẹ̀ sí mutí ẹ mọ̀ wakọ̀ ẹ̀yin tẹ̀ ń taṣẹ́pẹ̀ ní park ẹ dákun àkókò ìkọlẹ̀ léyìí ẹ kọwọ́ ọmọ yín bọṣọ ẹ̀yin agbófinró ẹ bá wa fi ètò ààbò tó yè koro ẹ bá wa fi kún gbogbo ẹ o torí lákòókò tá a wà yìí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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.